الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا نحن أدلجنا وأنت أمامنا كفى لما طغيانا بذكر إذا نرأت لجنا وأنت أمامنا كفى لمضايانا لذكرك هاديا nǹkan ti wulẹ̀ fún tó bí ó ti wulẹ̀ fún tóbi tó bí èèyàn bá fẹ́ sọ di fúfú yẹ òun tí ń fú yẹ ọ̀ràn òun lórúkọ ọba tó bá gbogbo ọ̀ràn lẹ́rù. ìdáná àwọn àdìláàdì náà wà dàmà mẹ́ta kábàlẹ̀ mẹ́tọ́. èèyàn ń wo pé òṣùká wo ni mo fẹ́ sùn fẹ́rù yìí tí yóò fi ṣe é rù tí ó ṣe é gbé. òṣùṣùká tí èèyàn fi rẹrù tó tóbi ìrántí ọlọ́run orúkọ ọlọ́run àfọmọ ọlọ́lọ́. ìdá mẹ́rin àti lẹ́yìn náà wọ́n ń dá máa máa. ka wúwo ó otobi, gbogbo ọrọ tí èèyàn sọ láyé tá a rẹ̀ rí pé tá a sọ kọ́rọ̀ ni inú àkùránù láti wà. ìlànà láyé fún àṣíwájú ẹ̀dá àdẹ́dùwà Muhammad. ọ̀sọ́rọ̀ tó wúwo tó sì dá tó ọ̀rọ̀ ìtọ́lọ́run fẹ́rẹ̀ ìtọ́lọ́run ọ̀fẹ́rẹ̀. Inna sanulqi alayka qawlan thaqila. Ọ̀rọ̀ àlùkùránù wúwo débi wípé nípa ọlọ́run máa ń sọ kalẹ̀ fọ́sọ́ ẹgbẹ́ ẹ̀dá mẹ́wàá Muhammad. àwọn tó sojú wọn wọ́n ní òógùn sanabi bá ń gba ìmísí òógùn ọmọ jáde ní gbogbo ara ànábì. ìlà sàmúlìkì alẹ́ ìjà kọ̀ọ̀lá ń gbà kí ẹ. إذا نحن أجنبنا ẹ̀ àti ìgbọ̀ngbọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa mú agbọ́jú ẹ̀dá yọ ma yára gbà á ìlú bá ti ń wì yọ sáré ní pé bọ́rọ̀ yọ lọ wọ́n pọ̀ ọlọ́run òun ló fi jẹ́ pé kò sí ìkankanú ọ̀rọ̀ táàmù wá bá ọ táàlé kókọ wa ṣáájú rẹ̀. ìdá nánú àtìláyìnà wà dà máa bàná kẹfà táwọn òkú tóbi táàrọ́ náà àbáyọ lórí ẹ̀. Ọlọ́run fi sọ fún Ànábì wípé látò hàrùrìkì bí ìlìta ẹ̀nẹ́ká. Líta ìjẹ́lẹ̀ mi. Iná àlẹ́ iná jẹ̀mú àrùn. Ọkùnrin àlàyé. Wà ìjà bọ́lá náà mọ̀ fàtàbẹ̀rẹ̀ kọ́ra àná. Fàtàbí kùrọ̀ àná yìí, òun na fi tẹ̀lé títí. ọ̀tẹ̀lé débi gbogbo bí ọlọ́run bá ti ń pé kúl kúl tọ́lẹ́lì ọba tún padà wí tẹ̀mọ̀ kóhun la dojúkọ wípé sọ ọ̀yẹ́ kóhun ó tún fẹ́ wí fún wa ó tún sọ pé kúl. Bánàlì ọba tún wá wí fún wa yóò tún pé kí ni kúl. Fàyíṣà sọ̀rọ̀ aláhùn. Lábẹ́ bọ́ọ̀tà fún mi. Lábẹ́ bọ́ọ̀tà àná. Bá a bá fẹ́ ṣe fún ọ, bẹ́ẹ̀ ni ó ti máa ń bá a bá ti ń ké fún ọ bẹ́ẹ̀ ni o ti ṣe kí ni bẹ́ẹ̀ ni o ṣe máa wí. bọ́lá ń bá tún sọ fún pé kú ní olóòtú pé ní lọ́ba tó wá wí báwa náà ẹni adójú kan pé sọ tí èyí làwa náà sì tó tó ọ̀rọ̀ kan ló tún wá ké báwa náà pé. Àìsàn àkọlà náà wọ̀ pàtàkì ẹ̀kọ́ la àná. Òsín tó ń wo bó ti wulẹ̀ ó tóbi tó. níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ níjọ ọlọ́run subhanahu wa ta'ala tó parí àlẹ́ gbogbo tọ́lọ́run dá ara dáwọn nínú ẹ̀yìn àrùsù nínú ẹ̀yìn àlìjẹ́nà wà nínú ẹ̀yìn kọ́làmù nínú ẹ̀yìn wa Òun ló ti dá wọn. Ìgbà ọlọ́run jáde ara títán. Ọlọ́run wá ń sọ fọ́wọn màláìkà. Wípé ẹrù tá a kalẹ̀ yìí ẹ̀yìn lẹ́rù. Àmàlẹ́kà wá wọ àlẹ́ ara sí. ara sí tí wọ́n gán fi ròyìn ara rẹ pé rọ́pòlà àrùsùlà Ìlà wọ́n ọlọ́ọ̀ni ní ẹ̀sàpọ̀ mọ́ mi ẹ̀yìn mi bẹ́ẹ̀ bá ti yìn mí bẹ́ẹ̀ gbogbo tó wu o yóò máa rọrùn ti pọ̀ mí mọ́ là ọ́ mọ́ ní ẹ̀wọ̀ yín wọ́n mú báyìí wọ́n lè má ti lu ara gbogbo tí ń jẹ́rù ńláńlá lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó tóbi yẹn òun tá a lè fi sòsòkè ẹ̀ òun ló kọ ọlọ́ ìwé sí ẹ̀. òun kọ ọlọ́run yìí làwọn màlẹ́kà yìí fi rẹrù tó tóbi tí wọ́n bá láyé èèyàn rẹrù tó tóbi èyí tí gbogbo àwọn bàbá wa ìmáàmù gbogbo ìlú lẹ́rù. bẹ́ẹ̀ yẹn bá ti ń wá orúkọ ọlọ́run rù lóṣù lọ بذكرك يا Fátímà tóun àti ọkọ ẹ̀ Àlì tí wọ́n jọ ń sọ̀rọ̀ Fátímà ń sọ fọ́kọ ẹ̀ pé iṣẹ́ ẹnu léyìí máa ń pọ̀ ó ti ń tóbi jù mí lọ èrò bẹ́ẹ̀ lè rú èlé bẹ́ẹ̀ ṣe mọ́ lọ bá bàbá mi. nínú àwọn tí wọn kó mọ ojú ogun bọ́sẹ̀ nìkan kó fún wa bẹ̀ wọ́n máa jó olùrànlọ́wọ́ fún mi nínú ilé. aṣáájú wa Ali ní ti ọkọ ìyá wa Fatima wọ́n jọ lọ lédè tó kúrú. wọ́n dọ́dọ̀ àlejò wa Muhammad wọ́n sọ fún aṣáájú ẹ̀dá. bí iṣẹ́ ẹnu ilé ti wọ gbàjímọ̀ lọ́rùn fún wa lọ́nkánú àwọn tẹ́ kóbó sun kọ́mọjọ́mọ ọ̀dọ̀ kọ́mọ rẹ̀ ìyàwó mi lọ́wọ́ ẹ̀kọ́ pọ̀ torí jọ́ náà ìwọ náà kẹ́kọ̀ọ́ bí wàá sọ bá lọ ilé yín mọ̀pẹ̀ torí lọ ọkọ ẹni gbogbo bá ẹ ẹlẹ́kọ̀ọ́ nu obìnrin nínú tí yín kí mo bá lónìí. Tí wọ́n bá ní kí wọ́n dúwe ẹni tọ́nà àdìdánà tiẹ̀ sílẹ̀ tí ò ní ẹ̀yọ̀ Ṣùgbọ́n sọ̀rọ̀ ni pọ́pọ̀lọpọ̀ bí wọ́n tún ara rẹ̀ sílẹ̀ fún àdìdánà. Anábìrin tó obìnrin sọ́là kàmsá. Ó kírun wákàtí márùn-ún ẹ̀ orí o sì ń lati láti ọkọ ẹ̀ ọkọ ẹ̀ bá ní ó jókòó bàbá sì ní ó dìde ọlọ́lọ́run ó sọ fún un pé kọ́ máa wọ àdìjánà ọlọ́run léyìí tó bá wù nínú ojú ọ̀nà àdìjánà. ẹnu kẹsàn kọ́kọ́ yìí nìkan tó kù kí wọ́n máa wọ kí wọ́n máa ń yọ bá rọ̀kọ̀ ẹ̀. ẹnu tó ní ìdìlú òṣìfẹ́ ṣẹlẹ̀ ìwọ́gán

àbí wọ́n sọ bá náà lè gbé ẹ fún wa lọ́mọ ọ̀dọ̀ ànábì lẹ́ni tí ń fún yín jẹ́ ẹgbẹ́ kí n fún yín èèyàn lòun náà léèyàn kọ́ wọ́n lè rẹ̀ iṣẹ́ tíyàwó rẹ̀ ń ṣe tó fi rẹ̀ fọmọ ọ̀dọ̀ náà bá ń ṣe lọ́rẹ̀ náà àbá àmẹ́kọ̀ọ́ bẹ̀ o ẹrù ló ti pọ̀ máa kéwú pé wọ́tá lọ́ máa kéwú kó o ti gbé wá kéwú ti dáa.

bí wọn náà bá ní sẹ́tọ̀ fi jọ́ta lórí èèyàn fi jọ tiẹ̀. Bẹ́ẹ̀ni kí ẹni àwọn ọmọ fi jọ sí èmi sí tèmi lọ́jọ́ máa bá àjọmọ̀dé. Lọ́rọ́ gbogbo wà ní èmi fẹ́ kọ́kọ́ fi tèmi àpò. Kí ìrì mú lọ lé kí láwọn àwọn láti wá síjẹ̀ fún kí làwọn ti. Nígbà tó padà sọ́kọ̀ náà òbí ti amúlọ lọ́múlọ̀ wó kí làwọn ti. Ó wà sínú òsì jẹ̀kú ni, àwọn mímọ̀ ni òsì jẹ̀kú. ẹni abájẹ́lẹ̀ lórí ìdílé wa yìí tó dé gbogbo yìí yóò mọ̀ pé bí wọ́n bá pèèyàn yóò wá sọ̀rọ̀ wọ́n ìwọlé. wọ́n kàn fi ṣe kí ni àwọn ìgbà ẹ̀. òun ní. àdébí ní gbogbo àwọn tí ń bẹ lábẹ́ tọ́hún jẹ́ àfa lórí ọjọ́ gà lórí ọlọ́run sábẹ́ rẹ gbogbo ẹni tọ́mọ ayé ẹ̀kan bá wà lábẹ́ ẹ̀ tó ń lọ́gàá lórí ẹ̀. ànábì nípa mi mà yà wọ́n. ọba ń jẹ ni ọmọ ọmọ kéwù ẹ̀jẹ̀. ìjọ ọba ń jẹ oníkọ́ ọjọ́ máa kíwọ́ ọjẹ́. pè é bá òsì òsì ìtòmí ọbẹ̀ Òun ní ìtẹ̀já jẹ́. Anábì ní ìtọ́ ọba jẹ́. Òun ní kó fóun náà jẹ́. Mímọ́. Ìtọ́ ọba ń wọ̀. Wọ́n mọ ọ̀rọ̀ ẹ náà wọ̀. Wàhálà àtùkàlẹ́fù wú. Nínú ìwáyà mi, máa yà sí lókun. Tàbí máa là ìsìn. Nínú àgbà wá mi ẹ má làbọ̀ ọmọ ọ̀dọ́ yín lọ́rùn má yàtọ̀ nínú ìfẹ́jẹ́ pé wọ́n bá gbé lórí ọ̀wọ́wọ́. wọ́n ní kàlẹ́bà wú. tó bá jẹ́ pé ohun tí ó jù lọ ló máa ń mà lára rẹ̀ kọ́ lọ́rùn báyìí lò. alábìínú ọ̀rọ̀ ọlọ́pàá ti dùn mẹ́. àbá wọn náà bọ́ ọmọ sí rẹ̀ gbé kan bẹ̀ ó gbé ọwọ́ ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ó tún gbé kàtọ́lì wọ́n wá ní ọmọ ó lè wà pé ìwọ ní ṣe é. àbáàgbà àlejò náà inú bá pé wọn náà pé ọkàn wà ó kàn wà. àádìkúlà ẹ̀rọ wọn wọn náà wà. ìlànà wà nílẹ̀.

bí ṣe ń rẹ̀ ìyàwó ẹ ní ọmọ rẹ̀ òun náà ṣùgbọ́n tí ń fún yín tíyàwó rẹ̀ ọmọ lò tí òfin rẹ̀ anáàlùfilé lọ́jọ́ náà ó ní wọ́n fájúmọ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ bá máa ṣe sọ bá àná ńlá. àlùkìyà mọ ọlọ́wọ́ tó fi mẹ́rin wọn. Wọ́n jẹ́ mẹ́jọ. Wọ́n làwọn mẹ́jẹ̀jọ wà á máa jẹ́ káàlà bíìlà, káàlà bá bíìlà, àríwá bíìlà, àríwá bẹ́ẹ̀, sádà bíìlà, sàdádà bíìlà, sàdádà bá bíìlà. Ìyá aláwọ̀ àdìlá ṣe náà. onídìbò ti fà á sí mà kọlọ máa wí ó sì ń wí ìkọ̀ mọ̀nira. bọ́lọ̀ yìí náà láti wọlé èyí arán síbi tí èèyàn ti lè rí ìtutù ọkàn tayọ bí ìrántí ọlọ́run. ìrántí ọlọ́run yìí òun ló tóbi jù tí ẹ̀mí èèyàn ti ń balẹ̀ bí nǹkan ti lò ó le tó. mo máa ń rántí ìtàn pàtàkì kan nù tá a mú tá a gbọ́. Lenu àfa awa àgbà ọlọ́run ní wọn. níbi ìrántí ọlọ́run tó ní pàtàkì dé a jọ jáánù tẹ̀lé ayé ẹnìkọ̀ọ̀kan wa. ó gbogbo ohun tẹ́nìkọ̀ọ̀kan sì mára lọ. ọkọ̀ jẹ́ èyí tó o tó rò pé ní orúkọ ọlọ́run lọ́kàn jù láyà tó rù màtìmí ìṣe ìfọ̀nfẹ̀lá àti láàbì wà láàbì bàbá wà wà tàbí wà lálẹ́. kò sí tọ́lọ̀ ń dá sí bẹ́ńsámà tàbí yìí sí bẹ́ńlẹ̀ bẹ́ẹ̀ ti lè rò wípọ́ lágbára tó tó lè mú kọ́ ọlọ́run forí gbájú. ìwọ máa lò ó. bọ́ọ̀ bá gbọ́ gbogbo ẹ̀ tó lè rí gbogbo ẹ̀ tàbí lọ́dọ̀ àwọn bàbá wa lọ́dọ̀ àwọn bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà àtàrí àwọn ọmọ wọn náà àbí. tó o lè rí gbà tán ìwọ sábì mọ́ bisimilahi. àwọn màdúrà ti pọ̀ lọ́wọ́dún ẹ̀dá fi kú wa. tọ́jẹ́ tọ́ ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ àlẹ́ Muhammad ọ̀pọ̀ nínú àlẹ́ Muhammad. Bọ́ọ̀lù wa mọ gbogbo ẹ̀wọ́ sáàdì mọ́ bìsìmílá yìí. Àlàyé láyà lọ́rọ́ máa ṣe iye jẹ́ oúnjẹ láàbí wà láàbí sábà. Arábìnrin kan. Wà ó wà àgbàmí ìhùnà ní. Ọ̀gbọ́n kankan yé nínú tí èèyàn fi ní ìrọ̀mọ́lọ́ ju bísímílá ìràhmánì ràhìn lọ. Bí ọ jẹun. Bísímílá ìràhmánì ràhìn bí ó mú mi. wọ́n bá fẹ́ jókòó bisimilahi rahman. gbogbo tí ń ṣe láyé ẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim. ṣùgbọ́n lọ́wọ́ ọ̀kẹ́ kò ní ọkọ̀ orí rẹ̀. kùndàlù kan kẹfẹ́lú kan lọ́fẹ́. òun á máa mọ̀ pé àá obìnrin oṣù fẹ́rẹ̀ wàhálà rẹ̀. ó yọ kò bisimilahi rẹ̀ ọ̀nà ló. nínú oníwìkì bisimilahi kí ló ń bọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀rọ̀ tó sì láyà àmàlẹ̀ òní ìlẹ̀ tó sọ. Ìyàwó yìí ó ló ń bí dáadáa fóun. Ah, Ọ̀pọ̀lọ́dà òun ti gbọ́. Àtúntò ti mú sẹ́mi. Pèé tó tún wí gan, òun sì dán òun. oníjọ́ kan ó pè ìyàwó ẹ̀ ó ní rẹ̀ ìyàwó mi kí ló rí tí mo gbé lọ́yìí wọ́n lè gbé nǹkan tẹ́ ẹ̀jì fùrù lọ olówó ni mẹ́fẹ̀. ìyàwó olówó ni olówó ni. ṣùgbọ́n wọ́n yí aya ní àtàtà. inú ìyàwó náà ti dùn gbà á yá àlàbà àjẹjọ́ láàrin ẹni tí ọ̀kẹ́ mi. Ah. lẹ́mi náà olówó yìí mo dé rí yìí ìwọ ọmọ fẹ́ẹ́ tẹ̀ pamọ́ sí lọ́dọ̀ hmm, gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀.

obìnrin bọ́ọ̀nù yàrá rẹ̀ ọwọ́ àyè tó dáa tó jẹ́ pamọ́ ọlọ́gbọ́wọ́ ẹgbẹ́ pẹ̀lú. ọkọ sọ ọkọ níbi obìnrin. nígbà ìyàwó ọkọ lọ́ọ̀bì owó ẹ̀ ọlọ́ọ̀bì owó sí. ṣẹ̀gbẹ́ kò sí bẹ́sù èyí yàn sí. àṣetáni sì tún sọ owó tó gbé yìí tó fi dáná fọ ìyàwó ẹ lọ́rùn gbé síbi tí ìyàwó lè torí tó o bá gbé e bẹ̀ ìyàwó òrí òrí yóò tún padà gbé yóò pè mí sí lẹ́yìn lọ́jọ́ kó padà. Bismillahi yadurru masni jẹ́yọ̀ bìlà òde wà lábì ìgbàmá. Ibi tó fi sí. Wọ́n wọ sami ìwà. Wọ́n wọ àgbàmí ọ̀dà ni. Ibi tíyàwó yóò ti ní lè rí láyé ibẹ̀ ló gbé sí. Ọkọ ìwà wò pé àpò ah, lòun èṣù náà tó wá sọ lọ sódò ní. owó ẹni o. ètùtù wa sọ fún pé kó lọ jù sí odò. ó sì gbé ó sì lọ jù sí odò. odò ń lé owó lọ. owó wo mi ló ti bọ́ òsì lówó. nípa ọjọ́ ìlú jọ ọba pé ìyàwó. ìyàwó mi ọ̀nà dáhùn. Ah! ká má pẹ̀lú ọ̀rọ̀ torí bí a lọ owó ọjọ́ sí tí mo kó fún ọ tí mo gbé fún ọ tí mo ní ọba ń gbé pamọ́ lọ́ba ń gbé ìlú nìkan ìyàwó bá wọlé lọ ọkọ títí ìyàwó bá jáde lọ́ba bí owó ni. àti bọ́lá ń bọ́ ló sọ̀rọ̀ òsì bíi kéèyàn bá ti bọ́lá ń sọ̀rọ̀ síbi ọlọ́run èyí tó ti yà. Bó ti wulẹ̀ kó lé tó kò síbi ọlọ́run òsì lè tó ti yà. Arábìnrin yìí bá gbé owó ní. Ọ̀gbọ́n wo? Aṣọ tí mo fi kiri. Sẹ́wọ̀n pé tó bá jí aṣọ mi yóò pé owó mi lọ́lọ́ ṣàjọ. Aṣọ tí mo kiri nígbà yẹn wọ́n tún gbé lọ́kọ́lọ́. Wọ́n náà máa lò ó. Ó gbé lọ́kọ́ ẹ̀ lọ, ọkọ tu. Ìgbà tí ó tu, ó rí wípé owó òun gẹ́lẹ́ kò yàtọ̀ òun ló bá bẹ̀. Ọkọ wá bí ìyàwó gbé àá. Ah, ah. Bóòlù ti dẹ́. Bóòlù ti rìn yín. Ìyàwó gbé ìgbà wò. Tó ti jẹ́ kò sí èso owó yín. Olówó mi ni kò yàtọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ wà mẹ́. Ìyá fún ilẹ̀ ní ayé tó rántí yìí jẹ́ omi àwọn oníwọ̀n náà lè sàmà. Wàhùn àbàmí ọ̀nà lè. Kò sí tó tó orí gbárí pẹ̀lú orúkọ ọlọ́run. Àbúkú wọn náà bá ti ń ṣe nǹkan mi. Tọ́ba ti ń dọ́gbọ̀n nǹkan mi lábẹ́nú ọlọ́run ní tàrọ́tù ń wọ̀ ṣèrìkà. gbogbo ẹni ọba tó ti mú nǹkan ní ìmọ̀ ìtúlẹ̀ àti tí mú mẹ́rin ọlọ́run nípa àwọn méjèèjì. ṣùgbọ́n tó ọba ti mú nǹkan kan ní tó mú mẹ́mi èmi ọlọ́run fẹ́ pẹ̀lú ẹ. bá a bá sún mẹ́mi ní àtàǹpàkò ìsúnmọ́ nígbọ́. bá a bá sún mẹ́mi ní ẹsẹ̀ kan ìsúnmọ́ láì mọ iye ẹsẹ̀ bọ́ ọ bá ń rìn wá bẹ́mi ọlọ́run ìsáré tètè tẹ̀lé ọ. ó ní bí rí ìdọ̀lú. ẹni sọ̀rọ̀ wọ́n lọ. وهو سميع ọkùnrin yìí ló mú tó gbé wáyé ń yẹwọ ìyàwó ní jẹ́wọ́ ti ah. oníjẹ́ ń jẹ́wọ́ fún ọ. owó yìí mo ti gbé mi ó gbé sí. mo ìdí jù sódò. kódà ní kò tí inú olówó lọ yìí. bí mo lọ ti rí. ìyàwó náà ní abájọ. ọkọ náà ní abájọ kìlà. abájọ kìlà. Ah, oníṣẹ́jẹ́ wí ìlọ ẹ̀sẹ̀ yìí. Ah. torí kò yé mi náà má ó ti lójú rú ọ̀pọ̀ nínú ìbá o ìyàwó nígbà ẹrántí pé lọ́jọ́ kan ẹ̀rẹ̀ ìjà wálé látọjà tẹ́ẹ̀dé tí o gé oníṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wáyé. láti yan pé yóò fún ìyàwó ẹ̀ sẹ́sẹ́ ọkọ̀ fún ọjọ́ ẹ̀gbẹ́ mọ́tẹ́ ẹ̀mọ́tẹ́ ẹ̀jẹ̀ yàtí ìpínlẹ̀ lọ́lọ́ ọmọ ṣẹlẹ̀ òde. ìpínlẹ̀ ìlà ẹ̀rọ. gbọ́ bẹ́ẹ̀ lé pé kó wọ́n ké báyìí owó ìlú bá rẹ̀. ta ló lẹ́jà ta ń lodò ta ń lọ́kọ ta ń níyàwó ta ló lówó. وهو سميع عليم tí là ní gbadú sí. Òun la gbára lé ọkọ rẹ̀ lójú gbogbo nǹkan. Mo la ń bára àjókò yìí, ẹ má bínú pé mo lọ lọ. Ìyá yìí ìdákàlẹ̀ àmúlò ayàdé ìyáńdà ayò. Ọlọ́run àdúpẹ́ pọ̀. Àlá náà ní ìrìn máa kó tòkọ́tò lára. Ìjẹ́rọ ọlọ́run pọ̀ lára wa. Fẹ́mi àtẹ̀yìn bá wò ó, èyí tá a tán sí ń bẹ̀ kọ̀ bẹ́ẹ̀. Àyà ni àtúntò àtẹ̀yìn tọ́lọ̀. Sòyí bọ́ ọtọ́ sí bẹ́ẹ̀ ni wọ́n bá kọjá àyè ẹ̀. Ọlọ́run ó gbé nǹkan míì wá fẹ́ lómi àní ọlọ́wọ̀ èmi ló ṣe yí fún dápẹ́ ìtọ́ mi ó ṣe ló ṣe fún ọjọ́ ọ̀dà. Àyà ni àtẹ̀yìn tọ́lọ̀. Dápẹ́ ìtọ́ mi ó ṣe tọ́nù ọ̀bá nígbà àràkò. Àyà lè máa bọ́dọ̀ bá tọ́lá. Túwe sọ̀tẹ́ ẹnìkọ̀ọ̀kan wa nínú orí ọlọ́run. Bàbá wa ìmọ̀mù ni wọ́n jókòó yìí. Ọ̀pọ̀ náà ló gbé sípò bàbá mi jẹ́lẹ̀ mọ́mọ́ ọ̀sán pé ní èyí ó ti lè mọ́mù. Ìbára ẹnìkan tí bàbá rẹ̀ jẹ́lẹ̀ mọ́mù tó ń ti di àdéhùn gbàdéhùn.

Mùsọ̀lá. Ọmọ ọlọ́run ló dá ìrìbó dé lára Láàbí sọ pé òjò tọrọ ní Súbìwù. Àkójò tọrọ ìlọ́jẹ́ ìlú òwù. Ọlọ́run dá ìrìbó òjò lára ẹ̀mí. Iṣu náà bí ájà tójú wà bí o. Tí ò lómi, a máa wà bí ewu. Iṣẹ́ tó ń ṣe ọlọ́run kẹ̀dá yìí ló dé sẹ́ni lọ, a máa júwe báwọn èèyàn pé wọ́n lọ́jọ́ lọ sí yìí. Kò lè rí ṣe, ó dá ìlú dé ní kó o fi ti kankan bẹ̀ nínú gbogbo tọ́lọ́hún ṣe fún alóore tá a tọ́ sí. ẹ bá wà lè mọ́nà kó tọ̀ wá. bá a ṣe kójọ rèé tí ìmọ̀mù wa tó ń fi ó pọ̀ bàbá wa ìmọ̀mù àgbà kó wa jọ. tọ́lá tiẹ̀ náà ká rẹ̀ ká ọ̀ká. bá a ṣe ala nu wa ẹni tó tún kọjá yìí ẹ̀ mẹ́fà lè yàn kọjá yìí ẹ̀ tọ́ ọlọ́ọ̀ kọjá yìí rẹ, níjọ ọba gbogbo àánú rẹ̀ wọ́n fọ́ kó kọjá yìí. tó bá tó kọjá yìí náà dá sí ọba tí yóò kó lọ ọba tí ta ló kọjá yìí. yẹ ṣe Wẹ̀yìn sí ní ìgbàgbọ́. Ogun sámà, ogun sámà lọ. Wẹ̀yìn sí ní ìgbàgbọ́ sí ọ. Ọlọ́run sì tún mú padà. Lọ́sì ni ìdí nígbà bá jòlá. Nítorí wípé ibi tó lọ́hún tí ọ̀bá jàánú ọlọ́run ló lè gùn. Lọ́lọ́run fi pòwe àwọn kèfèrí. Ọlọ́run ní gbogbo ẹni ọba jẹ́ kèfèrí. Àwọn ọlọ́run ó ṣe ọkàn rẹ̀ ní dọ́jì kan. Àjọkàn rẹ̀ ó fún pínpín. Hẹ́rẹ̀ jẹ̀. nǹkan máa fún jọ́ mi torí ó tún máa wọ mi ọlọ́run tún wá ní ìdí ó ní tá dàbí ìgbà tí mo ní èèyàn ṣe ká báyìí bíi ìtọ́sẹ̀ kọ̀kọ̀rọ̀ tó wá dúró báyìí ẹ̀rí wípé àlàfo ti ń torí máa rọ̀ òjò lè nínú ẹ̀ yóò tó kan tó lè dé inú ọlọ́run gbogbo ẹni tí mi ọlọ́run bá fẹ́ sọnù tí mo fẹ́ sọnù ọlọ́run ti ń ni wípé ìjẹ́kẹ́ mi rè pínpín kan o nǹkan ẹ̀rọ mi ọlọ́run lẹ́nu rè pínpín tí ò ní lè mí dáadáa mọ́ kà á sọ àdú

bá a bá ń sàṣe tó síwájú ọlọ́run. Bẹ́ẹ̀ lọ́lọ́run rẹ̀ Òwò bá ti dà. Ọ̀bẹ inú tó ṣe tó ṣe ti dé. Ọ̀bẹ inú ọmọ èèyàn níbi ọjà

ẹ̀yin ọpẹ́ àtúntàlá tó máa tọ́jú ẹ̀dá. ọ̀la ẹ̀ka sallallahu alaihi wa sallam. gbogbo bàtáyé bá ń jẹ̀rán lọ ọbẹ̀ aṣíwájú ẹ̀ dáwò mo fẹ́ mo dá ayé ilé rẹ̀ sí láyé lò. ìjọ náà kọ́ máa bá tọ́jú ẹ̀dá. wà á lẹ́sọ̀ bá ti kẹ́lí kí àmì jẹ́mi rìn. ìjọ náà wọ ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn sọ̀hábà tí wọ́n bá lò gbà. wọ́n sábẹ́ rí. ó kú ọlọ́run ọwọ́ ọlọ́run ló kà wọ́n bẹ́ẹ̀. kò tètè wọ́n tà ní. ó ti dá wa. wà á lẹ́sọ̀ bá ti kẹ́lí kí àmì jẹ́mi rìn. ó ti mọ ọdún tó dá gbọ́dọ̀ tèmi àti ẹ òfìsè wọn gbà bẹ́ẹ̀ wọ́n wàá gbérú ẹrù wọ́n gbà máa ń nà ẹ̀ ìdí ọlọ́ ìwọ tí ń gbà máa ń lo owó lé lọ́sí dojú. wà á lọ sọ ọ́ àtàkà lókè àwọn ọ̀rọ̀run gbogbo ẹ̀ ló ti ń dojú rù mọ́tàdé ní ti ń dàrú bọ̀. ibi ló ti mọ̀ kó ti dàrú kí tẹ̀bí ni láì torí ọlọ́run ó ṣe bí ó ṣe bí pátákó dúdú gbọ̀ngbà níwájú sáà. bẹ̀rẹ̀ láàkọ̀ àkọ̀ gbogbo kan bá lùkù sí i ilé kan two hundred ilé kan three hundred. oṣù abájọ tí sọ sí náírà lọ́sẹ̀ kẹta lọ. ìwọ́n sọ bẹ́ẹ̀ ní kẹ́lẹ́ ní ọ̀hún ìjẹ́mi. ẹnu tí mo bá ti dé láti aláwọ̀ àti bá kò kọ̀ ní ọmọ àwọn. ọ̀gá ọ̀gá ìjọba ọkọ̀ ìwé ìjọba ọ̀gá ó ti dé mẹ́lẹ̀. Wàhálà sọ ha. Táwọn sàáṣẹ́ wà wọ́n mọ̀ wọ̀. Àtà àbọ̀rù bí àrè. Ayúlọ̀lá àbínà

tá à ń ṣe yìí iṣẹ́ àwọn àlùfáà ni iṣẹ́ àwọn onímọ̀ ni wọ́n yìí ti bí yanjú ọba bí yan kọ́ máa kọ́ kéwú lẹ́nu. ìyá tó bí gan hàn. lọ́pọ̀ ọmọ ọ̀ràn yìí. kódà lápò ní wẹ̀ yìí. lọ bí yìí. lọ́ba tí a wá kéwú. wọ́n ẹ̀sẹ̀ mú wálé ké. bẹ́ẹ̀ ni bá wá rí bẹ́ẹ̀ tí wàhálà àwọn tó ti ṣe eléyìí pọ̀ kò ní í já lè kọjá lẹ́yìn ìgbòho mítà wọn. Ìjọ mo ní sọ̀rọ̀ àṣìyá. Wọ́n bá àlàáfù ìlú ilẹ̀ ọ̀lẹ́ àdá. Iná rògbò àròbí ìkọlẹ̀ kọ́lùbì àtìmọ́lì. Wọ́n bá àlàáfù ìlú ilẹ̀ ọ̀lẹ́ àdá. Iná rògbò àròbí ìkọlẹ̀ àtìmọ́lì. Ìlànà ìlú ó sí. Kàrí. Wọ́n ti ṣe ìrọ̀lẹ́ yàrá aláàbíyáre àhébàdé. Kàlùyìkì àbá àmìnà gbàmánì lẹ Àtìsọ wípé ìta wá ṣe àpọ́nlé ni àpọ́nlé. Ayíyá ilé ọmọ. Àdìmọ̀ ilé ìka àwílì mẹ́lẹ́. Bá a ṣe wí náà, ó ti jẹ́ kẹ́fà máa wà. Torí náà bá lè yẹn lo dálé àdá ọ̀gá làbá wa. Nínú àbá tó lu lẹ́yìn àdá aláyé. Wọ́n ti kọ́ nínú wọn náà wà. Ìyá máa ìrìnlẹ̀ Abọ́ àti bá ń lọ, bá ń lọ, ń lọ, ń Wọ́n bà. fún mi rẹ̀ kó jà lù. Mo dúró. Wá ìdá bàbá rí. Má gbàgbé má gbàgbé àwọn tó fi ṣe. Wà kèfèrè máa bí lè fi àṣà sí láìsà náà lè fún mi rẹ̀ dúró oúnjẹ àrùn pẹ̀lú orí ẹ̀. Wọ́n bá aláàárọ̀. Wọ́n bá aláàárọ̀. A gbó. Ilé ìgbéwò kò tà ń bá wọ́n lóyún rọ́pù rẹ̀ mọ̀ ìyẹn ó ní ìyàtọ̀ ní olórí fún mẹ́rin ariwo ìyí tó ní ọdún lórí èyí wọbẹ̀ lọ́dún kan kókó òun dàbà. wà á gba àdá ọdún ọdún ẹni bọ̀ rẹ̀. òun ẹ̀yìn àlá yà ló ló pàdé iná gbogbo à. rọ̀bì ìwọ̀nba lè bẹ̀rẹ̀ àmì iná gbogbo à rọ̀bì ìwọ̀nba. Torí létà ń kì lónìí ilé àfa wa. Ilé tọrọ òjò tútù tọkàn tó ti jókòó. Ọkàn tí ọ̀dá nǹkan mà tí ọmọ kankan ilé wa yìí. Iná gbogbo àrọ̀ tẹ̀lé. Ó ní ọkàn gbogbo ṣé wàá dùn láti kí mo ti rí gbogbo àwọn sáájú. wà á kéde ní máa fi àdá sí ààrẹ ayé ìpàdé. káàlù ní kí á ta mí náà zàmánì lè àǹkàdì. bọ́ ọ rẹ̀ ń sìnkún tọ́ wá ń rú palẹ̀palẹ̀ ìwọlé ti yà. wọ́n ti kéde bàrẹ̀ sí yà. yá àti àdúró kò tó rẹ̀. ọ̀yà àti yáàrí ayé ìbàjẹ́. káàlù ní Ọlọ́run wọlé yìí bí à ń ṣe lébi yìí. Àlùfáà wa gbà Sàmá àtúnṣe Khalwari da Abdulbaki Muhammad. Ọlọ́run bá lè fẹ́ bàbá. Mo gbé bàbá dúró. Màmá dà. Àmọ́ lọ́mọ torí ọjọ́ ti lọ. Gbogbo ẹ̀dá akéwòn náà ni ẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wá sáwọn kàlẹ̀ yìí Sawa naa gba wájú àwọn kan kọjá tí wọ́n ń àgbà fún wa táàlì bàbá wa àgbà àwọn sábà bí dáadáa lára bàbá wọn àlè gbàgbé àwọn tó wọn. ọwọ́ bẹ̀rẹ̀ lórí wọn ọkàlì gbogbo nígbà yìí lónìí. bí mo ṣe ń wí táwọn ń rántí àwọn tó wa tí Gbogbo àwọn tó ti àlìkí wọn, ọlọ́run apá ń jókòó lónìí, wọ́n ń kí a káàbọ̀ ní ti àpá. Wọ́n ń kí wa káàbọ̀ ní ti ilẹ̀ márùn Wọ́n ń kí wa káàbọ̀ ní ti nígbà tàbí tá lè rí lè ṣe ọlọ́ba ní kẹ́ gbogbo wa. ọlọ́ba ní kẹ́ wọn. Mọ́lá tó sọ̀ wá. Mọ́tì mi, so. Bàbá tó wí lò. Túmbí ká àbábá rèé, àbábá wà láàyè àti bàbá òde. Àwọn tó tẹ̀kù tí wọ́n tún jà afá wa lónìí. Wọ́n bẹ̀rẹ̀ látòrí àlùfá mi. Bọ̀dé ìlànà ṣe Mùsùlùmí Mọ̀kọ́dà Mùsùlùmí. Ọlọ́pàá yìí kí wọ́n. Lẹ́yìn èyí, mo tún kí bàbá wa ìmáàmù àgbà lẹ́ẹ̀kan sí. Ọlọ́run jẹ́ kẹ́ láti pẹ́. ọba tó ṣe ní àṣà àlùbáríkà àgbà míì máa ń bẹ nígbà tí ọlọ́wọ́ ọba pèrò dáadáa gbà á kò ní fún níbi tọ́ nípa ha. ọlọ́wọ́ ọba pèrò nígbà yẹn kì í ṣe níbi tọ́ nípa ha kò tàníyàn lẹ́yìn tàníyàn tó nínú àwọn èèyàn rẹ ni rẹ tọ́lọ̀ ní kọ́rọ̀ kìrìkà ẹ̀yìn bàbá tọ́lọ̀ fi sọ yín dàtájú torí tá a bára wé èèyàn ilé ẹ̀mọ̀ jẹ́ tájú dé lórí èèyàn já wà ń bì kan gbogbo rẹ̀ lè mọ̀. Oníkan lórí rẹ̀ máa ń pè é máa ń pè é. Adájọ́ lè fi àwọn ìwé ẹ̀sìn. Sọ́n jẹ́ ìmọ̀lẹ́kùnrin lórí lórí. Ọba tó kó àwọn èèyàn sí ni wọ́n á jẹ́ àwọn ẹni rí. gbogbo gbasara níbi wàyí àwọn rápẹrẹ dáadáa àwọn rápẹrẹ ẹsìn bí àárín kankan àrùn iṣẹ́ táwọn ọmọ yín jáde àfa àwọn gbogbo ní àwọn àkàlẹ yìí ni wọ́n ṣe ọjọ́ oríire fún yín bàbá oríire náà tọrọ òní tó lórí gbogbo ọlá àti tóbi Ọlọ́run bí àárín gbogbo bó bá ṣe ọmọ àlùbáríkà tó wá kí Al-Qur'an fún wa lónìí yìí bó bá tó nìkan náà la bá payọ tá a ní sẹ́ táwọn ará àjẹkù sí ni ó tó fi hàn ó tó fi hàn ìgbà míì tí ọmọ bá kẹ́kọ̀ọ́ láti tẹ́ ni wọ́n máa fún lówó ìgbà máa sọ́kò mi pé pàtàkì lọ ẹgbẹ́ mi. lọ́wọ́ jẹ́ sí ọ̀bájọ́ pé yàrá àbẹ́ ọgbọ́n ta owó. Tọ́lẹ́gbẹ́ ló pè ló fi tọ́sọ́wọ́ ọ̀tọ́sọ́. Tẹ́ bá pẹ́ fún ní tọ́tọ́ sí. Pàtàkì ti lọ yẹ bẹ́ẹ̀ fún òwúrò. Àbí táwọn bẹ́ẹ̀ bá lè sọ wí tó bá lè wá tó sọ pé ètò òǹkọ ní ń kà ó. Pé bóun ṣe rí bóun ṣe rí lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ o. Ayọ̀ àti ẹ̀sìn wò máa lọ. Ọlọ́dọ̀ ọjọ́ lọ́dọ̀ àbá àríyá. Máa lọ. Ṣùgbọ́n ìyá rí lónìí ojúwe sẹ yín bàbá wa ìmọ̀ràn àgbà ọlọ́jọ́ kẹ láti pẹ́. ọmọ náà àti gbogbo àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n rí bí rẹ̀ dálùbáríkà yín ọmọ àpọ̀. kò sí tó tó àlùkùránù tẹ̀sí yẹn dákun tí wọ́n bá ń ké ìdíje àwọn àfa wa mi dá wa ti wá àìjẹun òkè nínà ró oríṣiríṣi tóbi ju àwọn gan lọ kí sọmọ yẹn la fẹ́ pálé tí ó ń kàlẹ́ ni. Òun la fẹ́ di àpọ́nlé. Kódà àwọn ọmọ tó kẹ́tọ̀ ní ọjẹ́ kódà káka àga tó sì wá láti rí agbọ́nà. Wọ́n á gbé kalẹ̀ bí owó pé ta ló fi jókòó, wọ́n bá lùkọ́ àrùn yóò jókòó lórí. Ẹ̀yà ayú ẹ̀lẹ́ kọ́ọ̀rọ̀ yìí. Ìrẹ́lẹ̀ yìí ti lánàá lọ bàbá. Eléwòn ní òṣùpá lọ́dọ̀ àwọn oníkẹ́wù náà ti bá ìdásùn kùránù lé rẹ̀.

bá a ti gbọ́ sí bí mo ṣe kéré ló ń torí mo pẹ́ sí wúgbà lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n ń rí bàbá lókè ọba. Wọ́n tún wá mú wọ́n tún wá sọ sínú àpò. Kùránù ní pẹ́lú wọ́n wà sápò wọ́n ka èso márùn-ún òkiri. Àwọn èdè kalẹ̀ rẹ̀ wọ́n wà lé wọ́n. Ní ọba bẹ́ẹ̀ ni wọ́n lọ. Sọ́ọ̀nù ìgbà jẹ́ wà. Wọ́n sọ fún àyè máa lọ àwọn àpékéwú kò tó yóò ṣe kó ọ̀pọ̀lì ọ̀pọ̀lì kẹlẹ mọ́kànjí. ṣé ẹ gbọ́ bí ọ̀rọ̀ bíbí àti ẹran mi sọ̀rọ̀ ọjọ́ ti lọ. pé tí wọ́n wí náà bí ẹ̀rọ wá sí gbọ́ kí n fi máa ìdílé ni. èmi máa ìdílé ni bẹ́ẹ̀ yẹn bá máa wá sí gbọ́. ọ̀rọ̀ ah, bá ti kọ́ wá sí. ó ti tó. wàá máa túbúrò lẹ àyà tó wọn lóṣù rọ̀ àǹkà omi láàyò mi lẹ́yìn ọdún gbogbo ní àtọ̀lá máa káyà ẹjọ́ òkú ní gbọ́. Tà Ṣùgbọ́n ẹjẹ́ sọ díẹ̀ nú àánú tá a hàn mí. Tọ́lá aago méjìléní fẹ́ mi máa yí ilé ọtí ìṣẹ́jú méjì. Àwọn èèyàn ní Ẹ̀sìn pé mo tẹ́tẹ̀ rán mi ti ṣe pọ̀. Báńkáyà ta fún wọlé. أعوذ بالله من الشيطان الرجيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأتم به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم Ọlọ́run bá gbogbo wa sọ̀rọ̀. Amúlẹ̀mú ojú ọjà. Gbogbo ẹni tó rò kórìí tòun tún pé ó pé tayọ tọ́lọ́mù. Amúlẹ̀mú ojú ọ̀rọ̀ ọjà. Tó rò wípé àlámọ̀rí ilé ayé àwọn ọmọnìyàn ó yí ọ ìjọba tó dá wọn lọ. Amúlẹ̀mú ojú ọjà. Tó rò wípé o lè lo ọgbọ́n orí ẹ kó o fi máa ṣe àwọn èèyàn lófin tí èsì ṣe wọ̀ lọ́dà wọn. àfihàn ṣọ̀gá. ọlọ́run ní sẹ́ ẹ tún lẹ́ni sọ́jọ́ yín. ṣọ̀gá. tó dàbí. ṣàlàyé làwọn mímẹ̀ sí. títún fi ẹ̀sìn lélẹ̀ fún yín. ṣàlàyé làwọn mímẹ̀ sí. ẹ má lè yí. ما لم يأذن به الله. àwa wọnú Al-Qur'an ìtò ní ká ṣe àárín bẹ́ẹ̀ àwọn ọmọ àyíṣẹ́ anáwó Muhammad bá a fi tán inú ní ká máa ṣe àríbẹ̀. ṣàrò ó làwọn mi nàìjíríà náà lábí àdáde ìrìnlá. wàláwùlá kẹ́lí màtún lè fọ́sílẹ̀ yàkùn ìyàtọ̀ ìrìnlẹ̀ ọ̀hún. ti parí ọ̀rọ̀ wọ́n á ti sọ pé láyé mi àní jẹ yíyá afẹ́fẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ẹ máa ṣe ẹ̀fà ẹ̀fẹ́ di àyà. wọ̀lẹ́ wọlé bí ọba jẹ́ bẹ́ẹ̀ àtàyè là bá ti dájọ́ yín àbájẹ́kẹ́ ẹ mọ̀ pé ẹ̀kọ́ ìdáwọ̀ lọ. Wàdà ó la àṣà nígbà tó lè bọ́ sí ẹ̀dá kò ní ẹ̀bẹ́ yẹn. Nítorí wípé ẹ̀fẹ̀nu yín sọ pé kìnnìkan àlálì ni eléyìí àràmù. àwọn wọnú àlùkùránù ọlọ́run ò pé ní àràmù kò pé ní àlàálì àwọn náà ní ìdílé àná Muhammad àgbàbẹ́ ọlọ́run là bá ti dájọ́ yín. wàlá ọlá kẹ́lí máa tún ní fọ́ọ̀tì lákòdì wàyí ní rà ìyọ̀wá ní sẹ́mi ọlọ́run. bí mo ti wúlẹ̀ kí n máa wò ó ràn tó láyé lẹ́wọ̀n máa gbà wọ́n. wàyí náà bọ́ọ̀lì mi lẹ́wọ̀n àdá bọ́ọ̀lì àlè. níbẹ̀ láti mú un jẹ́ pè ní bíyà nínú ẹ̀. tó bá ṣe bíyà nínú èdè tí mo kí àlùfáà wa tí wọ́n darí ìjókòó. wọ́n dìde lọ́gbà wọn sáà máa ń wù mí inú mi máa ń dùn ó sí wọn púpọ̀ títí torí wípé báwọn tiẹ̀yìn náà láwọn náà léde tí náà bá dá àyè jẹ náà ẹ jókòó àwọn náà wọ́n máa da dá wa àwọn náà dá lẹ̀ máa kéwù àti àti máa sọ lọ kí àlọ́ máa sọ. Sọ́ńtọ́ ọjọ́ máa sọ. Sọ́ńtọ́ ọgbẹ́ kàbọ̀ máa sọ. Àwọn ọmọ láti mọ̀ kọ́ gbọ́. Wọ́n náà sọ ká mà kọ́ gbọ́. Kò sí ìdálé. Wọ́n náà ń tiẹ̀ ká mà kọ́ gbọ́. Bí nǹkan bá ń ṣe èèyàn yóò máa tako kéwù. Bí nǹkan ọba ti ṣe èèyàn yóò máa sọ lójú ọ̀dọ̀ kéwù. Gbogbo àti bá ń gbọ́ inú rẹ̀ máa dùn. Ṣùgbọ́n nǹkan bá ti ń èèyàn yọ agbadaba kó a wí. agbadaba kó a kọ́ la ọ̀gbọ́ lánàá wọn. wà á máa lè dá àánú mẹ́tọ́rí. máa dọ̀rọ̀ ṣàmùsàtò ha wà ṣàmùsàtò lẹ́àtún. àlàyé ọ̀dọ́ wa máa ń gbàgbá bàbá rẹ̀. mẹ́ta la wà nù ẹ̀ òun yá la wà mẹ́ tọ́jọ́ yìí bẹ́ẹ̀yàn ọ̀bá lójú ríran yóò máa bí léèrè kò sí òun jìrà. àdúrà béèrè nígbà bẹ́ẹ̀yàn ọ̀bá yóò máa béèrè kò sí òun rán àbí ọ̀ràn. nígbà wa ìlú nínú dáadáa náà máa lékún. bá a bá lọ lóga tí mo débẹ̀ tá a bá wá ń lọ nínú bídà nínú èdè ohun tí wọ́n ń pè ní bídà òun ni ìṣirà àlẹ́bí láàmà sí ìlàláwò tàbí. kéèyàn ṣe ìṣirà kéèyàn tẹ̀sẹ̀ mú kẹ̀kẹ́ wá. Nígbà tó wà yìí, àràbìjọ kan tó ṣáájú. Òun ni wọ́n ń pè ní ìṣirà àbẹ̀dà.

tọ́wọ́ fi tẹ́ ìrètí tí ọlọ́run tọ́wọ́ fi lọ́lẹ̀. Àwọn tó ti sáájú mi tí wọ́n ti ń jẹ́ àlẹ́bí ọlọ́run. Èmi ẹ̀jẹ̀ ti jẹ́ á nínú ìrúsùlì. Ó mẹ̀pẹ́ jẹ́pẹ̀ bíjà ìjọ sáájú àbí nǹkan tá a gbé kalẹ̀ yóò láti jọ tọ́ sáájú nínú èdè. Gbogbo ọgbà mi ò lẹ̀ ó kù sẹ́jú ó ti pé. Hmm. ẹ̀ fi bíi márùn kù. Kí ni bá a ti ti ẹ̀ mẹ́nu bá ẹ̀dá arán mi? Ọmọ jẹ̀ wá tún péjọ́ mi láti máa fún wọ́n sọ yẹn. Àmúlé ìfowópamọ́ fáìlì wa nínú jàmá wa wíwá. Àwọn ìtọ́ fi kiri ló kúta kó máa ṣe ìṣàlà. Ìjọ náà lọ́run níjọ́ bàjẹ́. Gbogbo tí wọ́n ṣe mo ti kí ìmáàmù wa o. واللي فيه ما هو مسعود igi náà ni wíwájú ìwà látara wípé a jẹ́ imam ìgbó ń bí wa àlùfáà wa àgbà ni mèríkà wa gbogbo orin tí ọmọ ìyá mi kọ látàárọ̀ gbogbo títún kò sí kankan tó ti tèmi gbàgbé ẹni tó ní gbogbo kìnìún àlùfáà wa àgbà àwọn ni wọ́n lè fi wọn níṣẹ́ ń wulè ní sàdúrà fún ẹni tó ní tó ló ń kì tó lórin ṣùgbọ́n tá a bá ń gbọ́ ìwẹ́ ìwú mẹ́ àṣẹ kàfẹ́bá kí lọ́wọ́ mẹ́ ìwẹ́ ìwú lọ́wọ́ àgbọ̀ ni torí kò sí ń jẹ́ ìwẹ́ ìwú àwọn tí wọ́n bí bùwáìlù ní à ń sọ ní bùwáìlù ṣé kàfẹ́bá kí lọ́sọ̀ bùwáìlù. ọmọ àgbẹ̀ bùwáìlù ti ń jáde òkú ti ń jáde bẹ́ẹ̀ bá kí bá kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíyà mi àrò. Oúnjẹ láti pẹ́. Wàmẹ́ àyèrè mẹ́rin. Bàbá sọ̀rọ̀ bíyà. Nínú ẹ̀sìn, ìdí ń jẹ́ bẹ́ẹ̀ ni àtà ápù. Bìmọ́ làmù ìyá ṣẹ̀rá àwòlọ́wù wọ̀rọ̀sùn. Kéèyàn máa fi tọ́lọ́wọ̀ àtòjíṣẹ́ rẹ̀ òfin lélẹ̀ kọ́ máa fi lọ. Ọlọ́run òfin lélẹ̀ kò sí lẹ́nu ìfilélẹ̀ ọwọ́ nínú òun fi sin ọlọ́run tòun òun ni wọ́n pè ní bíbíà. definition yẹn ni ká dígbá mú gbogbo tá a bá wá máa fi mí pẹ́sẹ́ bíbíà lélẹ́yìí máa wọ́n náà máa fi wọ́n. torí ìnira ìyèdà ọlọ́run. gbogbo tó ọmọ mi lóhùn definition yẹn ni kó ọjà láì lóhùn gbogbo ọ̀rọ̀ mi ìjọ ọlọ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé sẹ́mídíà lélẹ̀ àbẹ́rẹ́ sẹ́mídíà ìwọ gbé lẹ́yìn wípé tó ọlọ́run ló fi lélẹ̀ àtàlẹ́bí ẹ̀ rẹ̀. tí wọ́n bá ti lọ́lọ́wọ́ àtàlẹ́bí ẹ̀ kò fi lélẹ̀ kí ló pé ó. Àlọ́sísẹ́ kò sọ̀rọ̀ mọ́. Àwọn àfikún láàrin ìṣẹ́jú máa ọ̀hún ló kù. Tá a bá wọ́n sọ̀rọ̀ bídà yìí àdáálẹ̀ kádàálẹ̀ nínú ẹ̀sìn tá a bá ń wò nítàn òsì ń tá a lè pè ní bídíà lójú ayé rọ̀ṣù. tọ́rẹ́ ni tá a fi tẹ́ ogun rán ọ̀mẹ̀láyé kò ní sọ kankan máyà àdìsí òun gángan fún bá a bá àwọn àbá àbúwọ̀ṣà rẹ̀ asòfin òun náà ànábì gan ṣe òfin ẹsẹ̀ fún wa. gbogbo àwọn ọdún táwọn sọ̀hábà tí wọ́n fi lò gbà àwọn kúlọ̀pọ̀ àwọn rọ̀ṣídù mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n lò fún ọgbọ̀n ọdún òun ni wọ́n fi dé lọ́ọ́ máa pín kó ìtò kú ò láyé nínú tí ń júwe wípé lóòótọ́ ànábì ọlọ́run ó ní al-khilafatu min ba'di thalathuna sana. bẹ́ẹ̀ bá rí ìdáfà pé ẹ̀rú ló lè rí ẹ̀rí ń ṣe lẹ́yìn ọgbọ̀n ló tí mo bá kú. tí mo bá ti kú tán onísẹ́ni fẹ́ tí ó tún jẹ́ àlífà mọ́. ìyá lè máa já mi rò olóko. tá a bá ti wọ ọdún táwọn mẹ́lẹ̀ẹ́rin fi ṣe ọgbọ̀n ọdún ni. ọgbọ̀n ọdún là mẹ́lẹ̀ kò sí bídíà. ìdí ni wípé ìdọ́gba fẹlẹ̀ láàrin ọgbọ̀n ọdún yẹn ara ẹ̀sìn ni yóò lè tó yé wa tóró ètò lè rẹ̀ wípé ẹ ẹbí ẹ tó ọbẹ̀ èyí tí ọ̀dà bó ti lélẹ̀ ò lẹ́pàá káyọ̀

عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين ببعد ó ti fún àwọn lókùn apá tí wọ́n ká kí wọ́n sọ nǹkan mímu ẹ̀sìn tá a lè wọ́n wò pé bóyá ọmọ ìjọ pé àgbékalẹ̀ ni àwọn lókùn ẹ̀ ó ti pọ̀ nínú ẹ̀sìn tí mo bá lọ bí èyí sẹ́nu mi lé tó máa yá sí. tá a bá ń pín mú ọmọ mi ò tún mọ̀ pé ẹnu a máa yá sí. tá a bá ń wé ogún bí èèyàn bá kú tó fi ìyá sáyé sí ọlọ́mọ. ìdánù kùránù ní ká fún ni ìdá kan nínú ìdá mẹ́ta gbogbo ọmọ ṣùgbọ́n tó bá ti lè kó jọ pẹ̀lú pé ọmọ tó kù yìí jóbìnrin ọlọ́kọ ó níyà ó ní bàbá táwọn fẹ́ kò bímọ kí ló fi ẹ̀ka fún ìdá mẹ́ta ìdá kan ní ìdá mẹ́ta kù. bàbá wa pin bẹ́ẹ̀ bálùkù àmú ṣe gbé wá nǹkan bí òun tún yọjú yóò béèrè àrè níbẹ̀ ní ìsìta bá fún ọkọ nílẹ̀ yìí bọ́ọ̀lù kùránù ṣe ní kánú wọ́n làkún ní tùmọ̀ sàrákà àtiwájú tá a fọ́kọ nílẹ̀ yìí ààbò yá nílà kan nínú mẹ́ta olùdókòtò bàbá òun ni àwòlà rọ́jò ló ń zàkà àdìsíkùlù pàrọ̀ ìdọ̀rì àríyá bàbá bàbíyá pẹ̀lú àwòlà rọ́jò ló ń zàkà òun lọkùnrin tọ́ka jù bẹ́ẹ̀. kò nípe ogún ní táwọn àtìrí bá jẹ kù bàbá wọn pín bọ̀ àtìrílà mẹ́ta àrílà méjì ọ̀nà mélòó bá fún gbogbo ogún sí éjì ìsàlẹ̀ ẹ̀ta wọn yóò mú alẹ́ fà yóò mú alẹ́ ọkọ àkọ́kọ́ ní ìlàjì ogún ti tẹ̀sírì. Àbẹ̀kọ́, a fún ìyá ní tù ìlà mẹ́ta ẹ̀fà nínú àbúlẹ̀. Ó mọ̀ pé bàbá ó mú mo fẹ́ kẹ́ ẹ fi mú kun apá àwọn sàábí pàápàá jùlọ àwọn kúlẹ̀ fún àròṣìlò. Àwọn lè ṣe nǹkan mí ìṣẹ́ lè wí pé lójú ayé ànábì kò rí bẹ́ẹ̀. Ìwọ ò lè lò ó kí wọn náà wá pé nínú òjò jẹ ìwọ náà fẹ́ gbé kankan kalẹ̀ fánú ẹ̀sìn. Táà tí wọ́n fi ju ẹ̀ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ ó pa apá ṣe òtún rẹ̀. Ó ti di kíni? Ó ti di ìyá ya. Ṣùgbọ́n tapá àtàwọn ọlọ́pàá àròṣìdún náà tó bẹ́ẹ̀. Nígbà òkú kan kú tó nírú ogun tí mo sọ yìí. Ó mà rú pin bẹ́ẹ̀. Woman wa wò pé à ìyá jẹ kan jẹ ìlà méjì bàbá jẹ kan. ibi tí ti jẹ méjì mẹ́rin ló yẹ kí bàbá jẹ. Sọ̀rọ̀ kùnrin bàbá ìgbẹ́kẹ̀lé ti dùn ágbẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbẹ́kẹ̀lé. Bọ́lá ni wàá pín bẹ́ẹ̀. Woman wa dákìní ka lẹ̀ tá à ń pè ní túlùkùlì bàbá. kò sínú àkùrán máa ké kùrán láti bẹ̀rẹ̀ lópin òde bá túlùkù lè bá ké. ìtọ́ máa bá ní túlùkù pé túlùkù bá kí kò sínú àkùrán kò sínú ọ̀rọ̀ rasul umar lọ́kọ́kọ́ fi nílé. ó ní kí ajẹ́pẹ́yà ẹ má fún túlùkù tá a fún tá a fi fún tù mọ́ ẹ má fún ní túlùkù lè bá kí kí ni báàdà nàṣíbí àzàwùjìyà tá a bá fún ọkọ nínú ìjẹ tán ìjọba wa mú ẹkùn nílà kan nínú mẹsẹ yìí tá a pẹ̀lú ẹfà nígbà tá a fọkọ ńlá yìí àbòtìrì kìlókù lẹ tá a bá wá wẹ fún ìyá ní ìdààta nínú tírì bí àbò kìlókù lẹ àwọn àbúrò àbàdé tù. Ẹnu ọ̀dà alẹ̀ ni wúmọ̀ ẹ má bínú pé ilé ẹjọ́ la wà ẹ má bínú kéwù àwọn oṣù fẹ́ máa ga díẹ̀ ẹ má bínú àjùdarí ilé kéwù nítorí pé tọ́pìkì tẹ fún mi tọ́pìkì kéwù ilé kéwù ni. bídíà òun ní gbogbo ohun tí èèyàn bá dálẹ̀ nínú ẹ̀sìn tí ọ̀la fi jọ tí èèyàn bá wá ń dá àkànlẹ̀ nínú ẹ̀sìn tí ọ̀la fi jọ kò sí èèwọ̀ ń bẹ̀ haramu muharram. Ànábì ní mani ahdatha fi amúrinà hàdà. Gbogbo ẹni wọ́n bá dá nǹkan kan lẹ́nu tá a ti gbé kalẹ̀ yìí. Tá a wá tún wò tí ò sínú tá a ti pàṣẹ táyì. Ànábì láàjà padà sí. Ọ̀lẹ́sàn kankan lórí ẹ̀. bídíà nínú òjọsìn tàbí bídíà a lè pa pín sí méjì bídíà wà nínú àdá nínú àlàdà. tọ́ba ṣe bídíà nínú àlàdà ni eléyìí ò ní kankan ṣe àlàdà ni àlá káwọ aṣọ sọ́run ní ẹ̀sìn. ṣùgbọ́n náà wo lágbára àládàbí pọ̀rọ̀pá gbọ́nyé ká má ní òhò òun ní kí ni òun lẹ̀ ṣùgbọ́n náà wo lágbára àjọba fẹ́ wọ̀ àládàbí. ẹni wípé tọ́ba jẹ́ sí ni irú aṣọ kan náà lọ́yẹ tí gbogbo wọ́n rán wálé lónìí. tọ́ba jẹ́ sí agbádá tí bàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbà wọ̀ yìí òun la sọ ẹ̀sìn. ọyẹ wọn bọ mọlàkà yìí lọrùn tó àwọn ọmọ gbadá pààrọ̀ ẹ títí torí wípé ìwọ sọ kí ni aṣọ ẹ ọyẹ kí máa mú ọ wọ jàlábíà àti táwọn yìí. ilé sọ pé bá wọ táàdì sọ́rùn yọ ìwé ìjọ ọ̀kàlẹ̀ sọ fún ni pé sáàtì rẹ tó ọba fẹ́ máa wọ lọ máa máa ràn kọ́ máa bo ìwà rẹ kọ́ máa sún mọ́tàlẹ̀ kó mo ṣe ìbò kọ́mọ́jà pé tó ọba pọ̀ sọ gbogbo bíbí rẹ ṣe tóbi tó bó ṣe yọ olùwọ́ máa rí tàbí tó ọba rúkú tó fẹ́ kírun gbogbo bàrá rẹ ni ó sì ilẹ̀ òde òsì nígbà àlè sọ fún mi ṣùgbọ́n àlè sọ fún pé torí irú ìran àtọ̀tọ̀ rán sọ́wọ́ yẹn ó ti di. kèfèrí kèfèrí tó. bá ti jẹ́ àlàádà lẹ́sìn wo ní ìran aṣọ kan ọ̀sásọ ẹ̀sìn dáàbò pé ṣùgbọ́n tó tó bu àṣírí bá a ti fẹ́ sẹ́sìn a lè nínú ríran. bí mo bá dùkú ní ìsìnkò sí jọ hàn ní lára irú èsì máa ń wọ́wọ́ ń sìn ó forí kalẹ̀ kò sí jọ hàn ní ara rẹ̀ ọkàn wọ́n balẹ̀ pé wọ́n àtọ́bá ilé yẹn bá wọ̀ títí ti lọ́wọ́ ọkàn yóò sì kéde. ọ yàtọ̀ fún omi mẹ́rin ọgbọ́n yóò bá téèyàn lè rán bóyá bí ẹ ti kí kan bẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ wọn là gbogbo gbogbo ẹ̀gbẹ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀gbẹ́ báyìí ni wọ́n mọ̀ wà síkùn irú àtọwọ̀ wọ̀ ọ́. Àlàádà bíbíà ọ̀fẹ́ ẹ̀ ráàyè ń bẹ̀ àfi bí àwọn sẹ́kì bá pe ìṣesí kan pé báyìí ká ṣe dàbí rẹ̀. Gbogbo tó bá ti jẹ́ àníyà òun ló fi jẹ́ pé ìran àwọn nǹkan súnà sánàbì gan ṣe tó jẹ́ súnẹ̀ gbogbo ẹ̀kọ́ wà lórí ìṣesí kan torí tá a bá sọ̀rọ̀ bídíà a máa sọ̀rọ̀ súnà àwọn méjèèjì yẹn jọ máa ń bára wọn rìn kéèké gbogbo ọ̀ràn súnà tàbí súnà tá a máa pè ní súnà lọ́wọ́ lórí ìṣesí kan náà àwọn súnà táwọn ẹbí mi ń ṣe mí ń bẹ tó jẹ́ ìbílà tó jẹ́ ìbílà tó jẹ́ àdámọ́ tó jẹ́ àdámọ́ sí ẹ̀. Tí kìí ṣe wípé ká sọ pé ẹni tí ọ̀pá ti dé kìí ṣe mùsùlùmí. Omi mẹ́nu súnà rọ̀súlù tó dé tó jẹ́ àdíyà. Sẹ́nu wọ ọ̀gbá ká sọ wípé bẹ́ẹ̀ni ọ̀pá ti dé kìí ṣe mùsùlùmí tó jẹ́ pàlà àdàní. Tóun gán bá wọn alárúbáwá lórí ẹ̀. Síwájú kí Ìsìláàmù ó tó dé tí wọ́n máa ń ṣe é tí àgùkùrá mú oṣù sọ̀kalẹ̀ kan sọ fún un pé ọ̀gbọ́ lọ dé. Onídìí síra fọ́lùm méjìlá fún àwọn akapọ̀ lórí eléwọ̀n. Ó làwọn jàhìlìyà àwọn ká ìwà kan tọ́jú gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́là ọba wọn máa bẹ̀ ńbẹ̀ omi bẹ́ẹ̀ tó há lápá wọn. Bí o ṣe omi bẹ́ẹ̀ tọ́jú tí wípé o ṣe. Mi ní máa yànnà lẹ́ẹ̀kọ́. torí gbogbo wa káàbọ̀ yìí wájú ọdún bákan náà kálímù náà ta torí ká má kàgbábà lọ á wà tuntun. Tá a bá ń sọ̀rọ̀, gbogbo ẹ̀ mọ̀ ń gbọ́ o, ṣùgbọ́n àní lọ́bẹ̀ lórí tí mo ti kọjá. a bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, òmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó jẹ́ pé ọ ń lọ bá ìpìlẹ̀ ìtumọ̀ ní pé tó sì ń dálẹ̀ àrípìlẹ̀ fún nínú ẹ̀sìn wa sáyé bí kẹ́nìkan dárò kánlẹ̀ fún wa àtìmọye ìrún a kú ọba tó sọ fún wa a ah, ibi ebi ayé dé wákàtí mẹ́fà kan ló yá ma. nínú ìjọ tí wa bá a bá ti kí àkọ́bá kan bá ti sùn díẹ̀ bá ti tóbi aago mẹ́sàn-án ọ̀nà yẹn ní kákó kírun bí o ọ̀rẹ́ tẹ wá sí i ojú pọ̀ ojú pọ̀ kọjá àyà á sọ fún pé bíbí àyè. àdáálẹ̀ sí ẹni nítorí wípé ní tó ṣe òun kò ní sílẹ̀ ó fi lórí àwọn ọdún. nítìtorí pé ẹ̀sìn ọdún nínú ẹ̀sìn lọ́wà àyè ọ̀gbà mímọ́ ni ká tó máa sọ̀rọ̀ bídíà ó yẹ kí ìyànnànà ìbádà ó ṣáájú ká máa wọn tí wọ́n ń pè lẹ́sìn gan kó lè gbé wa lọ síbi ká fi máa bá ń pè ládàá lẹ̀kadà rẹ̀ kẹ́sẹ̀ ìdílé èèyàn gbogbo tí èèyàn bá ń ṣe sí ìrètí pé ọlọ́run ọ̀yọ́ ọdún síbi lórí ẹ̀ òun là ń pè bóyá sọlọ́rọ̀ bóyá òṣèṣẹ́ ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni bá wá dá ọdún kan lẹ̀ tọ́ra máa ṣe tàwa sọdọ̀dún. lèkúlè káwọn ìdùn fàhálà ìdùn. nínú ànábì ti sọ ọlọ́pàá gbogbo ọdún rẹ. gbogbo ọdún mi ìdí èèyàn ọba tún máa ṣe lẹ́yìn ìdùn lè pẹ́tẹ̀ tí ń bọ̀ wájú wáyé àti ìlú rẹ̀ hẹ́fẹ̀ ìyá ìyá. Ó sọ fún gbogbo ẹ̀ kí máa kí máa wọ́n sábà bá ti mú. Èdè ọ̀fẹ́ bèèrè òun pa máa fún wa. Kí wọ́n náà máa dára rẹ̀ ní lóhun. Ànábìlí ni kúlè káwọ́ mi ń dún. Gbogbo èèyàn iná lọ́dún jẹun. Gbogbo òlú nílẹ̀ Yorùbá ní ọlọ́dún jẹ tí wọ́n bá ṣe. ànábì wa lé gbogbo wa fún mẹ ọwọ́ ń sọ fún ajọ́ náà pé wàhálà ọdún tí a nú ẹ̀sìn tiwa rẹ o ẹ bá jẹ́ mùsùlùmí ò ṣe kọjá òun ni pété wà ọdún méjìlá yẹn bá ti lọ ti ṣe kí bíbí àmọ́ nípìnlẹ̀ ṣùgbọ́n tí wọ́n kà máa kí. ó nípìnlẹ̀ ṣùgbọ́n wọ́n ti kí wọ́n ti èlé. ó fẹ́ èlé. bí kéèyàn ó pé lóòótọ́ ọ̀pá mẹ́rin lànà bí kí lójú ayé ẹ̀ tọ́mọ́ nàbí lè kí ọ̀pá mẹ́rin nínú àìlá àwa nígbòláwá wà sí mẹ́fà láàmà sí. sẹ́gbẹ́ ìwà ìlà onípìnlẹ̀ àlẹ́ bìí nítorí àlè sọ pé àyílà wọn ni bíbíà ṣùgbọ́n a sọ pé ọmọ ní akájínú kíni bíbíà. ìgbà míì nǹkan míì lè nípìnlẹ̀ wọn ò ní ká máa sí i ṣùgbọ́n àwòrán tí wọ́n fi ṣe yọ sọ̀tẹ́ yẹn ní bíbíà. ó nípìnlẹ̀ nú ẹ̀sìn wọn àti kán ọmọ sí i. ṣùgbọ́n àwòrán tí wọ́n fi ń ṣe a lè bọ́ di bíbíà. ọkọ̀ bẹ́ẹ̀ káṣẹ̀ rántí ọlọ́run ó ní ìpìlẹ̀ ẹnu ẹ̀sìn kárántí ọlọ́run láàárọ̀ kárántí ẹ̀ nírọ̀lẹ́ ní ẹnu ọba wípé a bá ń kan. tá a fi ń ṣe ìrántí ọlọ́run yẹn tí ó sì ṣe déédéé bí àwọn tó ní ẹ̀sìn bí wọ́n ti ṣe á sọ pé ìsáǹṣe jọ́nà síláṣẹ́ o. Ẹ̀jẹ̀ mi. Ìgbà míì, èèyàn lè máa ṣe nǹkan tí ó ní ìpìlẹ̀ nú ẹ̀sìn. Ha kàmá sí àwòrán tá a fi ṣe yọ ọ̀dà sọ ní yẹn òun lọ́sọ́ dị kíni lọ́sọ́ ní ìdíyà. kéèyàn ojú lóru ó ṣe tàhájù wa bẹ́ẹ̀ yẹn bá wá jí lóru tó yan sílà ó fi kálukú wa pé gbogboyè tá a bá lè yàn ní káyàn ó fi ń bá súnà mu kódò ní tá a bá lè jí ní ìlàta o tàbí ó tẹ̀lé ilé súnà ṣùgbọ́n wá ń sọ fún wa pé irun táwa yìí yóò òru báyìí lọ́jọ́ báyìí òun ni ká ẹ yíyan náà sílà ní ẹ̀yìn lóru báyìí lọ́jọ́ báyìí lákòókò báyìí àsìkò tó fi kún tó fi sọ di ẹ̀sìn fún àwọn onítọ̀hún ó ti sọ ẹ̀sìn kíkí ni ó ti sọ di ìyá. tí ọba ṣẹ́dá tí ó pé kó bílẹ̀ ní ṣe ń gbé bọ̀ ẹ̀yìn ẹ̀ máa ń fi dá o lé òru o iye ọ̀pá tó wù ní láì àsìkò tí ọba wù yìí lọ́jọ́ tó bá wù yìí. òun ló gbé bí ló gbé bóyá nísun ṣàbá mi tá a máa ń tẹ̀ka ìyá mò ń fún olóògbé wọlé bíyà tàbí tàbí dúdú náì tàbí náà yẹ pé béèyàn bá ti wá olùkó òun ọmọ ìjọ wa. a ti sọ àsìkò yẹn a ti sọ díẹ̀ ara ẹsẹ fúnra wa bíyà ni. ìdájọ́ ẹ̀ ni máa ń pẹ̀ lọ́rọ̀ ọmọ ìfúnná ìpínlẹ̀ aṣọ́jú ẹ̀dá anábíwá Muhammad gbogbo ní oṣù wa pin àti ní ìdókún pin dáyọ̀ ọgbà mi oníkúlù bílà ápìn wà kúlù dọ̀là láti kúlù mọ̀ṣáfàkì bídà wà kúlù wà kúlù láti ó ní gbogbo tí èèyàn bá lọ́wọ́ ara rẹ̀ ọ̀nà ànábì lọ dájú ẹ̀. orí tá bá sì pè lọ́nà àánú irun náà dé yóò ti bá ó mà pé káwá ló àyè ká máa sọ̀rọ̀ rẹ̀ fúnra wa nígbà tó kóra wa jọ nípa àfẹ́ náà. àbí torí ẹ̀kọ́ torí náà. bí ọba máa ṣe èèyàn ọmọ èèyàn máa ọlọ́run ti fi kí a ọ̀nà méjì ló fi kẹ́sí fún wa ọ̀kan ò sí lọ́wọ́ wa mọ́ ẹ̀yọ̀ kan bẹ̀. ọlọ́run láwọn ọlọ́run ò ní ọba ti wà pẹ̀lú wọn. máa ń tàbí yìí. ìjàmbá pẹ̀lú wa máa ń kọ́ mi àgbẹ̀ ó lè jẹ́ wáyà ọlọ́run wáyà àtúbálẹ̀. tọ́yọ̀ wá mi tí ọba tí ya wúlé ya mi òkú náà ya tí ọba díá. tọ́lá ni bí wò ó wọn ti tọ́ ńlá ó ti ihe ọ̀dọ̀ máa wọn tó ò sí ìlú ìní jẹ́ wọ́n ìjọ ọlọ́run mo ní sáyà gbogbo ọ̀nà gbogbo bá pè lọ́lá àlè. mo ti sọ fún alẹ́ kan pé kò sí ti ń jẹ́ bíyà tún àtànà ọ̀lẹ́yà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àti tó jẹ́ inú èdè òun ló kù ọlọ́kùn sànù wa kí tó fi máa bá a ti ń sọ wọ́n fẹ́ máwọn èèyàn kó omi bíbíà àwọn gan wá kíra wọn wọnú tí wọn ò lè gbọ́ ìwọlé wọnú. gbogbo tọ́lọ̀ tó wá pè lẹ́sìn tàbí yóò ní ìkẹta ṣe nínú ẹ̀sìn wọ́n sọ wọ́n yẹn ní ìgbèlè ló. bẹ́ẹ̀ yẹn bá ti kú ní jẹun ìgbèlè lọ́la. Wàlá àtàkùn lòun ló ń lọ sí ibi tó a ní ìdílé tó ń bọ̀. Lọ́wọ́ ọmọ ọ̀pẹ́ kọ̀ọ̀kan òṣèlú náà.

Wẹ̀lẹ́ àtẹ̀kù. Èyí ó sì fẹ́ sí mi wọlé. Òun ló gbé mọ́tò dáhùn wọlé. Ẹlòmíì ti gbà pé bá tún gun ọkọ̀ orí ọwọ́ náà. Àwọn ọ̀rọ̀ yóò ṣe. Ẹsẹ̀ lẹ́yìn. Ọlọ́mọ sọ lọ́dọ̀ wá wò ó ti ẹsẹ̀ lọ mọ́lì. Ọlọ́mọ ló lò. Ó lo oṣù mẹ́fà lọ. Ó lo oṣù mẹ́rin lọ olóṣù mẹ́rin kan kọ́ oṣù méjì kan jẹ́ mìkà lọ́nà ọdún mẹ́rin kan jẹ́ lọ́nà. ọmọ ìṣòro wọ́n mọ̀ ọgbà tí wọ́n kọ́ ọ̀mọ́lá púpọ̀ bá dáná owó gbogbo kéwù bẹ̀. ìmọ̀mù mọ̀súdù mọ̀súdìlẹ̀ àwa ránṣẹ́ wọ́n sọ pé ogun tá a wá ṣe ń bí àpálẹ́ ni gbogbo táwọn wí náà ni wọ́n ti gbọ́. ìyá máa lọ wá jẹ́jẹ́ gbogbo ètò kù ọlọ́wọ́ máa ra ẹni dé ọlọ́kù

ọlọ́run bá darí jù nítorí báyìí màkà lọ pa wọn òun náà ti parí màkà ọgá ó fi parí ló dúpọ̀ láyé. a gbọ́dọ̀ ṣọ́ra ibi tí ń parí ẹ̀ sí òun ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká lọ wá ìmọ̀ ká wá ìmọ̀ gidi tí ìmọ̀ bá ti wà ọ̀sẹ̀ ìdílé ìyọ̀wá àmọ́ orí lólẹ̀ èyí ó ti mọ̀ pé èdè mi mà ní gbogbo yìí. Àlọ́bẹ̀dá tí ẹ bá mọ̀ pé ti sọ òdodo ni bí. Kódà bí èèyàn bá ti ṣe, èèyàn máa wò pé àtẹ̀tù mi kò ṣe lè ṣùgbọ́n lọ́wọ́ tí ìlú ọ̀rọ̀ èyí. Kódà ọ̀rọ̀ èèyàn fi yẹ wọn ju ọ̀rọ̀. Bí èèyàn bá fún lórí bí òṣèjà ọ̀rọ̀ rẹ̀ fi yẹ. Tu ẹni tó ta kó lọ pé wíwúwíwí tó sì mọ̀ kódò. Ó lo oṣù ọdún kan obìnrin obìnrin lábala wípọ́ gbà pé àgbọ̀dọ̀ gbọ́kọ̀. ọlọ́run sọ bá tíwájú ẹ̀dá olóògbé níta ẹlòmíì bá ti jókòó ẹni tì tọ́ba wọlé kòkòrò ní òkè fún ọgbà yọ padà. aláwọ̀ fún kẹ́kẹ́ fún àtúntà tuntun fún àtúntà tuntun àyìmọ̀kan ló bí àyìmọ̀kan ni. Tí èèyàn bá ti já láyìmọ̀kan tí ó fi kiri ẹ̀kọ́ tó ń fúdò tó lu èrò lọ. Torí náà, ìmọ̀láàní tààfin ní jálàtì. Ìmọ̀láàní tààfin ní jálàtì ìlú. Kàlọ̀ wá ká má jẹ́ aláṣẹ ìdí ẹ̀sìn káwá ìmà káwá jẹ aláṣẹ ìlú níbi ẹ ọ̀dọ̀ wọn kálukú wa Ọlọ́run ṣàánú wa mo kí àkójọpọ̀ yìí.